ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله وضع إن يرامضة تولاره من سكنوا أن محمد صلى الله عليه وسلم في الملأ الأعلى عند الملائكة تنظم بأن محمد أستقبل وثلاثنا تنظم الصحابة تنظم تابعين تنظم تابع تابعين أتنظم تمثلي أن محمد صلى الله عليه وسلم في جوجو القيامة آمين أرجو اسم الله بار سبحانه وتعالى طيّن دافو مالك فاوي كذا العقيدة الواسطية إمام التيمية رحمه الله تعالى نيو نيكولي يندولون بار سبحانه وتعالى أكفر كذا فتومي يتي قرون بار سبحانه وتعالى تقرأ في ويناني يتي يونيا فمالك بونا كتاب جوهر التوحيد لن يقل يمنع الله سبحانه وتعالى أبير أسد قيامة وكي مني فلان يفوا باتفا مو تيراي تيرا مجيني لو أن هو تمو في عبد ويسام جماعة يكون أفي ماكا لين باتفا تيراي العقيدة الوسطية هنا فهو الحافظ أحفظ الحكم سو سلم الوصول إلى علم الأصول then سوى جوة التوحيد سوى فهو إبراهيم اللقاني سو بطي الله مبابا الكولا سو سيو كان مهساتي يبدو ويسيري سنصف يوسف سيناي سوى إبراهيم وكيني سوى كان مبابا وانتو إذا كان مبابا وانتو sọmọ àwọn ọkùnrin tóbi náà sọ ni pé kò sí ìta afẹ́ká mẹ́ta àtàǹbẹ̀ tó ń bẹ náà ló kún fún àǹfààní wọn kọ màkà kó máa ṣe kórè à lọ́pọ̀ ní sọ́nà Muhammad sọ̀rọ̀ wa sẹ́lẹ̀m táwọn bẹ̀rẹ̀ tíráfù tó tẹ̀lé àwọn ọlọ́fẹ́ máa yàwó rẹ̀ lọ gbogbo àwọn yàwó yìí náà ní ẹ̀tọ́ sí ìrìn àjò yàrá yàrá àkókò wọn wọ́n ti kọ́kọ́ lábẹ́jà àti lábẹ́jà ìtọ́jú bá ti rá ní kí wọ́n mú ń bẹ́ẹ̀ kó mi wala kasi ka seko ka ba mito dule wani ko makka mun na ma tan jam ko alhamdulillah so jawhar tawhid na ni um so insha Allah subhanahu wa ta'ala taban tẹ̀síwájú ní ọ̀rọ̀ a máa taban tẹ̀síwájú a máa rí àwọn àlàyé kọ̀ọ̀kan ní ọ̀pọ̀ rẹ̀ nípa ìṣòro ẹni tó kí n tó bá ka ìjẹun náà bẹ́ẹ̀ tí kọ́kọ́ kan náà lọ́mọ̀rọ̀ sí i الحمد لله على اختلافه ثم السلام الله مع اختلافه على النبي جاء بالتوحيد وقد خلى الدين عن التوحيد وأرشد الخلق لدين الحق بسيفه وأديه للحق كما نمر من يعمل تكريم لا ينبغي من المتعة متى متى متى الحمد لله سو باك يا إنك باكا بسم الله الحمد بسم الله الرحمن الرحيم مطلب جوهرة التوحيد الحمد لله على صلاته صلاته على صلاته ثم سلام الله مع صلاته على نبي جاء بالتوحيد فقد خلى الدين عن التوحيد فأرشد الخلق لدين الحق بسيفه وهديه للحق. طيب، جزاكم الله خير. جوهرة التوحيد الحمد لله على صلاته ثم سلام الله مع صلاته على النبي جاه بالتوحيد وقد خلت دين عن التوحيد فارشد الخلق لدين الحق فارشد الخلق لدين الحق بسيفه وهديه للحق ربنا يقول بقى عشان قبل نكتفي بهذا الحمد لله روى إبراهيم البقالي آه هناني إبراهيم إبراهيم بن حسن بن علي بن عبد القدوس سو أفضل afọ́kànnà ní ọgbàjúmọ̀ ẹgbẹ́gbàjúmọ̀ ni Umar bin هارون al-Lakhani al-Maliki ń pé nínú mọ́sàbí tí àfáà yẹn fi ń sin lọ́wọ́ ọba òun náà ni mọ́sàbí malikiya ni mọ́sàbí mọ́ maliki náà ni àfáà yẹn wà mọ́sàbí mọ́ maliki rahimahullahu ta'ala so nítorí àfáà náà ọjọ́ máa kọ́yọ́ so àwọn náà ni pé lákọ́bọ̀ àfáà náà òun náà ni burhanu din burhanu dín lákọ́bù afáwa ibrahim lakọ́ni buhari tin àwíjàre ẹ̀sìn wọ̀kùnyẹ́tùhù abul amdad ní àwọn ọkọ̀ rẹ̀ tó máa ń pè ní abul amdadi wọ́n kan wọ́n tó máa ń pè ní abu ishaq eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà míì bóyá kéèyàn ní àwọn ìyàwó ní mẹ́rin àbí mẹ́ta méjì pọ́pọ́ gbogbo àwọn tó bá ń jẹ́ ibi tó bá wà níbi kéèyàn bá ń gbé lọ́yàwó alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ mọ̀yàn sí ọmọ mọ̀yàn sí bíá ọmọkùnrin ní àbúrò abdulhamdani lápẹjúwe tó pinnu abdulhamdani káwọn ọmọ kan yẹn náà bó sàhákì so ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé lákọ̀ọ́bù méjì ó fi máa ẹgbẹ́ kóníyà méjì ó fi máa okùn tó bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ ń pè ní kóníyà ó rí pé ó ń kọ́ afáàní ní abdulhamdad wa abu ishaq so abátan sọ yìí wọ́n ní inú àwọn àfáà ń dẹ́sí pé ó gbajúmọ̀ gan tó wọ́n àwọn ìwọ̀n pàpà náà ó jẹun tó ní ìtẹríba púpọ̀ àbá yẹn jẹun tí ó ní ìtẹríba púpọ̀ kàmúfẹ́ríkà ṣe ọ̀rẹ́ ní sókítòkì tó kíkà ìbẹ̀tẹ̀ ìtura tó wọ́n ní àlàkọ́ ní nisbatun ila qaryatin wọ́n ní ọkọ̀ eh, ìlú kan ní ìlúkúrọ̀ nílò àwọn ìlú Cairo náà ní tẹ́ńpẹ̀ ní àlàkọ́ nìyẹn so àfáwọ̀dá àwọn ìpàwọn àwọn ìlú àwọn ṣéèkì àfá yẹn pẹ́sẹ̀ àwọn ìpàwọn ṣéèkì àfá yẹn bákanáà nípa àwọn ipò tọ́fà náà ní mọ̀kálẹ́fì àìmíyà so bákanáà ìgbà ìgbà pàtàkì ìgbẹ̀kọ́ so gbogbo yìí ọ̀rọ̀ tó ga ni àfáta wọn sọ̀rọ̀ yìí wọ́n ní ìbáyìí mọ̀lọ́kọ́ ni so ó ní àwọn afárá sọ pé ó fẹ́ dèmọ̀ mi sọ̀rọ̀ ní sókídé ọ̀rẹ́ tí wọ́n rẹ̀ tí taríkà fún ìpàtẹ́ ìjọba àfá ní sókí báyìí náà ní káàmù pẹ́tọ̀ ní àwọn tẹ́ pé wọ́n ṣe ṣáyò kìtàbù ìjáwó àwọ̀tò ọtọ́kọ tọ́kọ tí àgẹ̀gẹ̀ bí ọtọ́kọ mẹ́tìnú ìjáwó àti tàwí kìtàbù ìjáwó àti tàwí yóò gàgà ló kọ tíra ìrìn fún ààrẹ wọn bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala àtẹ́fàrà rẹ̀ ń ta ara kan tàbí òkú ní oníkàmú ní àǹfààní tàbí bá ṣe ń bẹ́ẹ̀ أبلون بار سبحانه وتعالى في أتيان قرنان به لا يدك ياما آمين أو أفاني أفابقي الحمد لله على صلاته ثم السلام الله مع صلاته على النبي من جاء بالتوحيد وخلقل الدين عن التوحيد فأرشد الخلق لدين الحق بسيفه وأبيه للحق يكمل كاوم ينفيق وعقل الحمد لله على صلاته ثم سلام الله مع صلاته على نبي جاء بالتوحيد وقد خلع الدين عن التوحيد فأرشد الخلق لدين الحق بسيفي وعدي للحق الحمد لله على اختلافه مثل pé àwọn onímọ̀ tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n a máa bẹ̀rẹ̀ nǹkan kíkọ wọn àbí ọ̀rọ̀ sísọ wọn pẹ̀lú atahmid wọ́n máa dúpẹ́ fún ọlọ́wọ́n bá pẹ̀lú alhamdulillah wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah wọ́n máa fún ọlọ́wọ́n bá subhanahu wa tí ẹlẹ́mí bá kọtíra ni abẹ́lẹ̀ mi fẹ́ kàn kankan ni ọbẹ̀ sọ ọbẹ̀ sí wá àti náà ni ọbẹ̀ sí kútbà lọ́gbọ́n ní muhammad sallallahu alaihi wa sallam ibi kútbà hajj rẹ̀ láti pẹ̀lú ọbẹ̀ bẹ̀rẹ̀ náà inna alhamdulillah pé àní máa bẹ̀ pé pẹ̀lú pé dájúdájú gbogbo tí ń jẹ ọpẹ́ wò lillahi ta'ala ọ̀tọ̀ wọn bá ní ṣe nítorí máa ṣe ẹ̀yìn fọlọ́mọ̀ nasta'inu wọn nastaghfiruh sí alhamdu aw alhamdulillah ìjọsìn ọlọ́wọ́ bọ́ba lè kẹ́wọ́lá àwọn onímọ̀ wọn lọ́n tó ń pè ní alhamdu wọn ni asala iṣẹ́ ẹ̀yìn ẹ̀yìn so asala lọ́n pè ní àwọn ìpínlẹ̀ ẹ̀yìn ṣe ẹ̀yìn al-jamil so lọ́nà tó pé ó rẹwà lọ́pẹ́ à ń ṣe ẹwà fún kí n ṣe ẹ̀yìn fún ọmọ ọba lọ́nà tó yẹ kó fi ń rẹwà létò dáa ìpínlẹ̀ àbí ìyẹn lè ṣe ẹ̀yìn tó pé ìyẹn lè yẹn ẹ̀yìn yẹn ni but ẹ̀yìn tí ẹ̀yìn ẹ̀lẹ́ pè but tí ó wà nínú ẹ̀yìn rẹ̀ máa jẹ́ kí ni rẹ̀ máa jẹ́ àbùkù rẹ̀ máa jẹ́ ìbú tó àwọn ìbàlá ọgbọ̀n ọkùnrin bí i àtàkìrò ìmáàdìṣì ìmáàdìṣì bí i máa zam ó tàkìrò zam ìmáàdìṣì bí i ìmáàdìṣì tó gbà mí wọ́n máa ń láwọn yìnyín ni inshallah sọ̀tàdà ń bọ̀ wá ní orí rẹ̀ bọ̀ tá a bá ní pé abájúlédè yorùbá ti wá tó wá ní alhamdu a ní ọpẹ́ àbí ọ̀kọ́ ni alhamdu ọpẹ́ alhamdu omi tó mọ̀ kí ni ẹ̀yìn tó bá ní ìfọwọ́kọ̀ tó wá ní ọpẹ́ kọ́tọ́ pé ní ọpẹ́ náà wá pé ṣúkúrù náà àbí ọ̀kọ́ ni a ní alhamdu ọpẹ́ tó wá tó fẹ́ ṣúkúrù náà ńkọ́ àtòní ni àtòní ọpẹ́ tó wọ́n nípa àgbẹ̀lú ìyọ̀dọ̀ lọ́wọ́ sọ́tọ̀ àlàmọ́ ní kẹ́lìmà kan tí mo fi tú ọ̀kan nígbà tí mo débi ọ̀wọ́ ṣúkú àti hamidu ọ̀há alhamdulillah ọ̀nà kìí rántí nígbà pé kẹ́bí tẹ́mi rí kẹ́lìmà ṣúkú sí oníkàlù pé ìfẹ́ ní ìmòye hàn ìfẹ́ ní ìmòye hàn náà ní ṣúkú ni alhamdulillah ní kálù pé a dúpẹ́ fún ènìyàn tó ní sábà ní káwọ́ متفهم صلوا با صف صف لقمان حبا قال لنا علي شكولي والدواد دلجة دلجة المصير ها هاي قول شكر والله نبي والدواد ديك لا يجي مشير علي شكولي والدواد ديك لا يجي مشير لا يجي مصير والله نبي علي شكولي نكوكو دكتور والوالد ديك àti àwọn òbí rẹ méjèèjì ìlẹ́yìn ẹlmọ̀sí ọ̀dọ̀ mi ní ibùdó yí padà sí gbogbo ẹ̀yà tó bá lè gbogbo ayé náà ẹ gbàdá pọ̀ sọ́dọ̀ mi náà ni so ṣíkú yẹ tọ́lọ̀ sọ pé kó o dúpẹ́ rárá nígbè nígbè tẹ̀mí ìmoore hàn láti sí ẹ pé ara ìfẹ́ mí ìmoore nígbà láti náà ẹ̀ṣin gan àmọ́ àfiṣẹ́ ní tẹ́jú ah, ah, mi ẹgbẹ́ ọ̀nà tábàlá gbé sílẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ tọ́pẹ́ tára fẹ́ tu tó bá nígbà alhamdu ní máa ń sábà wàlúwàlúdẹ́yíká kò tún wá dúpẹ́ fún àwọn òbí rẹ̀ náà so àníṣkúrí fẹ̀mí ìmúre ránṣẹ́ mi ọlọ́run ọba ọlọ́run ṣe tó pọ̀ fún ni làákàyè etí ojú gbogbo àwọn oríkèéríkèé ara tẹ́ pé ọmọ èèyàn ò lè dúpẹ́ rẹ̀ ni tí ìbá káàkà ẹ̀mí náà mọ̀lẹ́ ìbílẹ̀ lójú mi ń fọ́kṣẹ́ báyìí ìbílẹ̀ mọ̀lẹ́ dó láti àárín mọ̀lẹ́ máa rí tọ́wà lọ́wọ́ lọ́wọ́ lọ́jọ́ wú àwọn ẹran orí yìí ìyí mọ iyì rẹ̀ ṣùgbọ́n èèyàn bá ti ń rí àwọn tọ́lọ̀ bá fi àdáwò kan níbi eríkèríkè ara wọn ìgbàlẹ̀ máa fún mọ̀ pé ah, àtọ́lọ̀ ń tẹ̀ kẹ́ mi àṣẹ ìmọ̀ iyì rẹ̀ ni tí ni pé èèyàn àti kíni ìlú àti pé ìlú àmọ́ àti kọ́kọ́ náà bá àwọn ẹlòmíín bẹ́ẹ̀ náà fọ́tọ́ ni pé nínú àwọn afẹ́lẹ́ ìwé ni ọpẹ́ ṣúkúrì ọpẹ́ ṣúkúrù àti ọpẹ́ hamdu láwọn ti tó ọpẹ́ ṣúkúrù àti ọpẹ́ hamdu ọ̀dọ́ mi kọ́ni àwọn òbí ah, àwọn kíní ìyọ̀ mo bàtà wà nínú gbélé ẹ̀kọ́ kan tí kìí jẹ́ pé ó sì dùn sísìn ní dára wọn sísìn ní para wọn tán náà ni alhamdulillah nípa ẹ̀kọ́ pa kàyẹ́kọ́ tẹ́lẹ̀ máa ṣùkú lọ́pọ̀ ó ní ìtumọ̀ ti jẹ́ bí mo ṣe rí so alhamdulillah ní ìtumọ̀ ti jẹ́ náà pé pé àwọn ọdún ti dọ́lọ̀ bá ṣe fún ọdún pé ó fa kásìmọ̀ dú ọpẹ́ fọ́nà ọba ọpọ ọpẹ́ fún ọlọ́run ọba ní gbogbo ìṣẹ́jẹ́ láti bá ara rẹ̀ báyà àdánwò ọlọ́run bá kàn yàn ní báyà èèyàn jẹ́ rárẹ̀ èèyàn jẹ́ kò tó ni báyà èèyàn fẹ́ ṣe kíníkà èèyàn lè kíníkà kọ́ wá bó tẹ̀ sí tòkí tẹ̀yàn lọ́wọ́ tó ni tó kẹ́yàn alhamdulillah ala kulli hal ẹ̀lọ́ ọpẹ́ fún ọlọ́run ọba lérí gbogbo ìṣesí tó bá ti bá rẹ̀ ń bá wọn. ẹlẹ́kẹ̀ẹ́ alhamdulillah ala tẹ̀kí mustalihat gbogbo tí ń jẹ́ àwọn dáadáa dáadáa mọ́ sígi ni ma fi pé èyí wọn náà ní tọ́lọ́ba sọ fún yà bàtà fi alhamdulillah òkú ọpẹ́ yẹn òun ni ọpẹ́ pé la in shakartum la azidannakum la azidannakum ọ̀ha a tún sígi ni o bàbá fẹ́ mi ìmọ̀ yàn a tún wá sàlékún ẹ̀gbọ́n àwọn yóò sì kí ni yóò mú ọpẹ́ wá náà ni pé ah, ó fẹ̀mí ìmọ̀ yàn sí tọ́lọ́n sí fún ọlọ́run àmọ́ ah, mọ̀ mọ̀ dúpẹ́ alhamdulilayi ló fi ṣe ìṣàfihàn ẹ̀mí ìmúre yẹn fọ́nà ọba tí omi tọ́lọ̀ bá ṣe fọ́mọ èèyàn pọ̀ nítorí bá ṣe fọ́mọ èèyàn tó pọ̀ tí nẹ́ẹ̀mà yẹn pọ̀ tó bá wá ṣe kẹ́lìmọ̀ ṣúkúrú ah, ọlọ́run amòfẹ́mí ìmúre ha o tó ń gbà mí ní tọ́wọ́n bá ṣe òfin hàn èèyàn àpá àdìgẹ́ mi kílèmí náà lè fi tọrẹ kílèmí náà fi ẹgbẹ́ ẹlẹ́mí ìtọ́kọ́lọ́ kẹ́nyà rìzìkì kílèmí náà lè fi ṣe orí yìí ṣe lè sọrí orí yìí tó ẹ̀dá àdìgẹ́ mi náà ah, lè mú mi tọ́lọ́ ṣe fún tó bu àìdẹ́mi náà fún afún yẹn bẹ́ẹ̀ nǹkan kí tó yọ lọ́wọ́ bá ẹgbẹ́ ni wọ́n ti ní ọ̀dọ̀ tó ń lè fi kíni tó lè fi sẹ̀mí tó lè fi sẹ̀mí ìmúre hàn iná nìyẹn ìyẹn bẹ̀rẹ̀ yẹn lóòótọ́ ọ̀dọ̀ tó wá hàn náà ìfẹ́nu sọ pé alhamdulillah tó ní pé ọpẹ́ ṣukuru ìmbẹ òun ọpẹ́ ṣukuru ọpẹ́ òun náà ọpẹ́ ti ṣukuru ni a pè ní ìfẹ̀mí ìmúre hàn bẹ́ẹ̀ ni ẹ̀sìn máa ń sọ bàbá àfáàyàn sọ ní àkọ́pẹ́ ṣukuru àmọ́ mo pé ìfẹ̀mí ìmúre sọ́wọ́n ọba àti ìdúpẹ́ fún ọlọ́wọ́n ọba mọ̀nàpàdà ọlọ́run máa ń bu àwọn èèyàn ọkẹ́ àwọn èèyàn yìí oríṣiríṣiríṣi ọ̀tá ayé ṣe mú orí ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ bí i pé owó nìkan náà ni ìkẹ́ ọlọ́run bá tó ẹlòmíín ní mímọ́ ẹlòmíín ní lákàyè oríṣiríṣi nǹkan lọ́wọ́ fún kálukú so gbogbo ẹ̀rọ àyìntẹ́ ìbáṣe wọn dúpọ̀ ọlọ́run bá ọlọ́run ti káàkiri sàlékún lórí ìpínlẹ̀ yẹn tó ẹlòmíín yẹn rí ìnáyé ni ẹwọ́ àwọn àlàámọ́ṣ Suleiman bin Mihran náà wọn tábìlì Suleiman bin Mihran náà wàkí abduljan àwọn aládé kódà àwọn afọ́ àwọn ogun àwọn tó ní tashaddudu díẹ̀ díẹ̀ nípa pẹ̀lú àwọn talabatul ilmi náà ni fọwà ibn hall al'amash al'amash akan wọn sábà rí na dáadáa ojú máa ń wà mí gan yóò máa wà mí yóò máa wà mí yóò máa wà mí yóò máa kánú àrẹ̀dọ́ lọ́wọ́ àwọn olùmí ọlọ́run ní nǹkan kò ní ṣe òun ti bẹ́ẹ̀ náà sí ni ọlọ́run sì ní kíláka yẹ sí ni ó sì mú náà a ń kò bẹ̀rẹ̀ kan ní zarkọ́ kan ní àwọn afọ́n pé mọ́kùnlù máa yẹ kàmán ó ní mọ́kùnlù bákin alá maitin bidi hazarin mọ́kùnlù bákin alá mọ́kùnlù bákin alá maitin bidi hazarin وكل باك على ميت بذي حزن وكل ما يتعمى وزرقاه ما كل باك على ميت بذي حزن وكل ما يتعامى وهو الزرقاء من ملؤني ما كل باك كتب بنت منزق على ميت لينتسك بذي حزن لا لا لا mo bá rí sọkún ri آه ممكن ki آه kan ṣe ó ti dàrú bá rí ìyàtọ̀ kuna gbogbo na kulu bakin na lamitin bizi hazan kisan ti gbogbo tó bá ń sunkún léèrè òkú tó kún fún láàrín pẹ́ni tí ń bari jẹ́kẹ́ àgbàjẹ́ mu ọkùnrin máa yàtà àmà ìwà àwàzà ọ̀ mélòó mélòó ẹlòmí yàtà àmà yóò máa ṣe bẹ́ẹ̀ tó ju ẹ̀fọ́ ni ọkùnrin máa yàtà àmà yóò máa ṣe bẹ́ẹ̀ kó jẹ́kẹ́ bá ìwà àwàzà kọ́ ó sì rí náà ju ìgbàgbọ́n pẹ̀lú zarkọ́ lọ àwọn onímọ̀ o lè yóò máa rí tó wà ní gbogbo ọbẹ̀ ọ̀nà àpọ́n máa máa báwọn tó jìbìtìbìtì gbogbo lọ àfikà ọ̀nà báyìí ọ̀nà ìjọfihàn yóò máa rí báyìí tó wọ́n yóò bẹ̀rẹ̀ ọjagun wọ́n ní àyà zarkọ́ ayakalọ yóò tún wá gbà pátá ẹni tó pín bàtọ́ bá dúró tó bá ti gbà pátá lásán jọjú ẹ múná múná múná yóò tún wá gbà pátá tó wá gbà pátá yóò máa wo itó ah, ń bọ̀ wá ah, àwọn ìgbà wọn sì ní ìrẹ̀kẹ̀rẹ̀ náà wọ́n pọ̀ gan-an báyìí ni wọ́n tún sọ yòǹkà tí wọ́n bá jẹ́ láwọn ọmọ ogun tó ń bọ̀ wá so àpẹẹrẹ sọ pé mọ́kùlù bá kí ní aláàmì tí ń bèbí hazza ní kìtìgbọ́n tí wọ́n ń sunkún lérí òkú tó ti kú lẹ́wọ̀n ni àwọn ìbànújẹ́ náà mú púpọ̀ àbọ̀dẹ́ pọ̀ ọkùnlù máa yàtà àmà mélòó mélòó ẹjọ́ pé máa ṣe yàtà àmà àtàbọ́húrú bìlfẹ́ẹ̀lì yẹn àtàbọ́húrú bìlfẹ́ẹ̀lì yóò máa ṣàfihàn iṣẹ́ kan yíyà pé fúra rẹ̀ bí nǹkan ń ṣàfihàn pójú fọ́ àmọ́ kí ni o àkíkọ̀tà ni ẹni tó rí ni kullu ma ta'ama wa wa zakọ ogina ama ogina jini ogina jọ bẹ̀rẹ̀ ń fọ zakọ lọ ọlọ́run bẹ̀rẹ̀ mi ní ojú ọlọ́run bẹ̀rẹ̀ mi ní etí ẹlẹ́mi bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ náà fáwọn fáwọn tán bá ń sọ̀rọ̀ báyìí tẹ́yìn bá ń sọ̀rọ̀ jẹ́ ìgbà àwọn máa ń gbọ́ ní àmọ́gbọ́n tó rí ó yìí sọ pé nǹkan báyìí lórí ọlọ́run tó máa ń ṣe ṣe ó èyí sì sàn rẹ̀ lọ́rùn tó bóyá ìwá ni ọwá ní kẹsìkẹ alhamdulillah adúpẹ́ fọlọ́run balẹ̀ rẹ̀ adúpẹ́ fọlọ́run balẹ̀ irú ti ṣúkú wá ní ọlọ́run bí olùdó ọlọ́run pé alóṣùkúlé wàlíwàlì déyíká ìláyìíyà lùmọ̀sír ọlọ́run ní dúpẹ́ fún mi ọlọ́run pé ah, ọgbọ́dọ̀ lápẹ́ ẹ̀bí àwọn pé àwọn ń tú sí àmọ́ tó dájú náà gbé sẹ̀mí ìmọ̀ ewé ẹ̀bí ìmọ̀re alóṣùkúlé sẹ̀mí ìmọ̀re rẹ̀ sí èmi ọlọ́run ọba pẹ̀lú kọ́ máa mú àwọn pẹ̀lú àwa àdá olùwàjìbáàtì alóṣùkúlé sẹ̀mí ìmọ̀re rẹ̀ sí èmi ọlọ́run ọba bẹ́ẹ̀ àdá ìwàjìbáàtì wàlíwàlì déyíká bẹ́ẹ̀ náà àwọn òbí rẹ̀ náà wọ́n tún fẹ̀mí mọ́ ya ṣe mọ̀ pé ọkọ̀ mọ̀ pé ọkọ̀ ọmọ yìí mọ́ rí lóòótọ́ àwọn ọlọ́run ló fún àwọn lọ́wọ́ láti tọ̀ lọ́wọ́ àwọn láti ìsìnkìn láti láti fún lẹ́kọ̀ọ́ tó yìí kúrò tọ̀ òun náà wá tí wọ́n mọ yìí kí ní ẹ̀ wá ń ṣe dáadáa padà lérí ń ti dáadáa sún kí fún wa ọkọ̀ wa dápá náà ọmọ àṣírà fáwọn náà ọmọ kẹrù bí náà àhà ń pé ọpẹ́ alẹ́sọ̀ ìgbẹ́mẹ́tọ́ bá ní ṣe bá fẹ́ tó yorùbá ní alẹ́ṣukú àti ọpẹ́ náà láti fi abẹ́ alhamdulillah الحمد لله أبن فنوبا على سلاته لذي السلات أبن العطاء أنت أنت عندك سلات أنت الحمد لله على سلاته أبن فنوبا بأي فنوبا بأي فنوبا لذي وأصناب الكلام <laughs> على الجميل أصناب الكلام aljamil kéèyàn ṣe ìyìn fún ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn nítorí rẹwà ẹkùn ọlọ́run bó dún abẹ́ọ̀kọ́ ni nínú kó àwọn onímọ̀ nǹkan tó máa fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rọ mẹ́kọ̀ọ́ kò bẹ̀rẹ̀ kọ́tà rẹ̀ ọ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kókó kọ́ṣe àwọn sàn àkọ́kọ́ ti fẹ̀ gíìmù àwọn àwọn almahamid almahamid ó yìn ọlọ́run ọba ó wọ àwọn olùgbòsó àkan nínú alukọ̀ọ́ اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله الآه قدها بما إذا دعي به حجاب wọ́n ni ó ti bẹ̀rẹ̀ wọn pẹ̀lú pé tí wọ́n bá fi bẹ̀rẹ̀ wọn tí wọ́n bá fi bẹ̀rẹ̀ wọn bá ọlọ́run ṣe kíni ọlọ́run sì gbà á tó tó kíni ó ti ti àwọn sànà àsànà àlọ́lá àtànábì kalam al-jamil ó ti tì síwájú so iná ọlọ́wọ́ bó dùn pé ah, á ẹ̀mí ìlẹ́gbẹ́já yìí báyìí ní ẹ̀wà ń bèèrè ọlọ́wọ́ àti kìnnì kàlẹ̀bà gbé náà wípé àwọn àfáwọn máa sọ pé tí ẹ̀ ń bá fẹ́ jìdé lóòótọ́ fẹ́ sinmi fílà àsìkò tó jẹ́ náà fílà àsìkò orú ìtẹ́fẹ́ kó ṣe ń gbà wọn náà ni kò sí kìnnì kó ṣe àwọn àdúrà tó jẹ́ sọ́ọ́tù sísá tó ní ti pẹ̀lú fanáà سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ونكون في النيران بهم دعم سمطت جبه بيننا ما شاء اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين بين بين المشرق والمغرب ما شاء تو سويون أنا محمد الأقوام يجي أبو بدي أقول نسكلنا في الله فوق وقفت بانقلون nǹkan tó bá ṣe dínábílà lóhùn wọn ìlú àwọn kẹ́lìmọ̀ tó ní ṣe pẹ̀lú pé ó yìnbọn kọ́ yìnyín wọn kọ yin tètè dìmọ àtàní àlọlá àmọ́ títọ òun ni àwọn sáà dáadáa rẹ ti ní àwọn ọ̀rọ̀ yẹn Ọlọ́run dáhìn gbé mi bẹyìn àkọtọ Ọlọ́run gbé mi jìnnà sẹsẹ mi sọ̀rọ̀ kàwọn bá tẹ̀bẹ́ náà lọ́ṣọ́ pé wà lọ́gbẹ̀ bó ṣe jẹ́ kí ibùyọ oòrùn tó jìnnà sí ibùwọ̀ oòrùn ọ̀há tó ní pé wọ́n fẹ́ pé kí ẹ̀yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbígbà bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ní tó jẹ́ aláwùjìkì àbẹ́tẹ́ kó jú ní mímọ̀ àbẹ́tẹ́ wọn bọ́lọ̀ fún ní ọlọ́run ṣe ní bí àwọn gbajúmọ̀ láwùjọ tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ àbọ̀ fẹ́ kọ́ bọ́ wá nǹkan wá kọ́ dín àwọn tẹ̀gbẹ́ wá láwọn presentation tó da ìgbéka tó da wọ́n kọ́ ti síwájú pé aláàjì akẹ́mọ̀kùnrin ọlọ́run jáwé yín pẹ́ ọlọ́run tó lò yín sọ pé ṣe ń sábà bí dáadọ́ gbé kalẹ̀ ní àánú tó ṣe ń ní gbajúmọ̀ láwùjọ ọlọ́mọsàájì kan gbé yín pẹ́ ọmọdé mọ̀kọ́lá sí akọ́nà àti ewu wá ní ti jòkó látàlẹ́ ní ti ń da ní sínú pé mo ti jòkó ẹ̀sìn wo ni pé bóun ni mo fẹ́ gbọ́nà ìgbà báyìí tó fi ní àbáyọ tó fi nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó lágbára ni àti wá wó nídìí àgbàlagbà kan tó lè bá wa lọ tí ó ti tẹ̀lé wa lọ bí irú ọ̀wọ́ tó fi yanjú ìṣe àwọn arúgbó tá ni mo lè lọ pé ọlọ́run kan sọ zakatul jai zakatul jai zakatul jai ń zaka fìrìjáì zaka iyì tó bá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀kan lọ fún tó bẹ̀rẹ̀ sáré fún pé wá sí pé wọ́n ìdá ìṣàn láti wà lọ ọ̀nà òsì àwọn ọ̀rẹ́ mi púpọ̀ ni àwọn akọ́kọ́ bá rẹ̀ so nígbà mi tẹ́ bá gbé kalẹ̀ ọ̀rọ̀ tẹ́yìntẹ́yìn yìnyàn tó sọ àníyàn máa yìí ní ọ̀dà ìṣòkòlógbò lọ́wọ́ sí wájú sí ọlọ́wọ́ sí wà lè lọ́sọ́ àbílò tọ́ àmọ́ nígbà tẹ́ gbé ọmọ yẹn ọmọ tó èyí máa ń sábà sàkóbá fún yà mo gbọ́dọ̀ àwọn ẹ̀ṣẹ̀ nípa èyàn tó bá ń túkọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó máa kọ́ kí ẹ̀ ń pè ní ilmu mufted alhal lọ́dọ̀ àwọn bàlá gbọ́dọ̀ ilmu mufted alhal kí ẹ̀ mọ ìṣesí tí ìdájọ́ kọ̀ọ̀kan kí ẹ̀ mọ ìdájọ́ tí ìṣesí kọ̀ọ̀kan bá nídìí àyè yìí tó nídìí ní àyè yìí tó nídìí ẹni yìí tó nídìí ní nǹkan tó fẹ́ gbà yìí a ní gbèyàn tó rí báyìí látọ̀jọ́ ní sẹ́yìn fẹ́ lọ gba nǹkan ńláńlá pẹ̀pẹ́ ìmọ̀ pé kí ní èyí sábà rọrùn àwọn èèyàn ti ń lù ẹgbẹ́ náà bá rẹni tó bá tó láńlá láwùjọ tí ẹ kó kún àwọn èèyàn lójú pé àyàbá ah, lò lábájá yìí èyí náà lápẹ́lẹ́ ìsún sí ilé ìlú ẹjá lélẹ́yìí ọwọ́ àwọn ẹnì kẹtọ́ kó mọ ọ̀sọ̀ tó dára hàn tó mọ ìgbékalẹ̀ ẹwà ní Muhammad sallallahu alaihi wasallam mo tó fẹ́ wọn lọ sọ́dọ̀ tó wọn lọ sí ẹ̀yìn lọ́dọ̀ wà fáwọn Najasi ẹ̀yìn lọ́dọ̀ Najasi náà sọ nínú àwọn sọ̀hábà náà máa nàrà náà Negros ní Ethiopia Najasi wọ́n sọ́dọ̀ bí fẹ́ wọn lọ sí Abasa ah, ah, eh, abáṣà náà kọ́ni náà abáṣà àbọ̀tọ́ lè fẹ́ wọn lọ sí abáṣà ẹ̀rí pé tàlàmẹ́bì ti sọ́jú jáfàrù ni ó fi ṣe àmì òsàfàrù jáfàrù ni ọlọ tó fi jáfàrù ni ó sì kíni ó ní ìgbékalẹ̀ tó dùn ọmọ ọ̀rọ̀ sọ dáadáa ẹ̀fọ́ bí náà bìtọ́ ni àdébíyà ni wọ́n ni wọ́n sọ wọ́n ni wọ́n bọ́ síwájú kò pèsèǹtì fọ́nà àwọn onímọ̀ nípa náà tó tún jẹ́ ní Muhammad àwọn ní ní Muhammad sọ̀rọ̀ wà ní sáàrùn kọ́kà lè jẹ́ pé jíjọ yára lè máa jẹ jíjọ yányá ọmọ jẹ́ kékeré ọmọ jẹ́ kékeré náà àwọn ohun tí ọbáníkà máa wò tàbí sọ̀rọ̀ nípa ṣẹ̀bí masilu àti kínú ti nazir tó ó lè máa bọ́ sí mọ́ndà nazir bùtá ọmọ jẹ́ ṣẹ̀bí àti masilu àti kọ́kọ́ jẹ́ ṣẹ̀bí àmọ́ yìí tó kílẹ̀ ní kọ́kọ́ jẹ́ ṣẹ̀bí àti nazir kọ́fọ́ọ̀lù sọ́ndà kan nínú méjèèjì tó pé ìbánikà ah ẹni náà ó tọ́ so inú anabi sọlá sọlá ọwọ́ ńlá síwájú sókè ní ọmọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ olówó pìrìsẹ́ntọ̀ ọ̀rọ̀ dẹ̀tà yìí sọ kún sókè kìí máa ń wo àwọn ilmọ̀ ìyá bẹ̀rẹ̀ máa ilmọ̀ ìmọ̀kẹ́dẹ̀ hali lọ́wọ́ bàrà gàrí pé kí yẹn pé ẹni báyìí ló fi ti fún nǹkan báyìí wọn ni kúlè makọ́min makọ́l kúlè makọ́min makọ́l gbogbo makọ́m kọ̀kọ́ kúlè makọ́min makọ́l gbogbo àyè kọ̀ọ̀kan báyìí ló ní àwọn ọ̀wọ̀ tí yẹn máa ń sọ ń bẹ́. wọ́n ni kúlè wọ́n ni ولكل مقال كل مقام مقال ولكل مقال ولكل رجال أقوال أقوال أحوال وأقوال ولكل رجال أقوال وأحوال لكل رجال بكرة بطوة جاء وين يقوكنا إن يقوكنا ومن لا وان شيء كوكا ما تمن لا وان تمن صار سو بي àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń fi ti àwọn àìkọ̀ọ̀kan so wo bẹ́ẹ̀ ni pé ẹ̀tọ́ wáyé bóyá abájá ìtọ́ bá dìde bí ó ṣe presentation ló gbọ́ ọ̀kalẹ̀ dà ẹ̀bùn ni wà lọ so yóò lè jẹ́ pé ní ẹ̀fẹ́ ṣeun látà pé ọmọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ ọmọ àwọn èèyàn kan ṣe ọmọ àwọn pẹ́pẹ́ àwọn ọ̀rọ̀ kan sì síwájú ẹ̀ síwájú ọ̀rọ̀ òun sì mọ̀ yẹn bọ́ tí jáfà débẹ̀ ìyẹn jáfà bẹ̀rẹ̀ sí ní sunkún yìí so ọkọ̀ ayọ̀ kò wá ní oṣù bẹ́ẹ̀ ni pé gbogbo kí táwọn ni pé tẹ́lẹ̀ bá fẹ́ gba nǹkan lọ́dún yẹn náà tó bá ti ní ìgbékalẹ̀ tó dáa nǹkan wọn máa ń sábà máa ń rọrùn ẹlẹ́fẹ́ lọ́tọ̀ se akọ́nàkúnlá yóò bẹ́sì sí gbé kalẹ̀ àtàwátítọ́ lọ́wọ́ ẹnìkan tó gbẹ́jọ́ ẹnìkan tó ń jẹ́kọ́ láàrín lọ́tọ́ lọ́wọ́ ìyàwó lọ́wọ́ mọ́mù fílà ní àwọn anáríkan tó a bẹ ní mọ́mù náà rẹ̀ àà ọ̀rájílé àbáyé ó lálbákà wọ́n ní padà wọ́n fẹ́ rẹ̀ so presentation gbà mí ìmọ̀ ń jẹ́ kí àwọn èèyàn kàkà kan gbantẹ́yìn bá ń sọ nǹkan mìíràn wọ́n ní fẹ́ fún yàn náà ó sì fún yàn tó bá rí báwọn láì mọ́sọ̀rọ̀ àlà kí wáyé pọ́lọ́wọ́ bọ́lọ́wọ́ máa yín ọwọ́ àwọn sífàtì ọlọ́wọ́ bá ọwọ́ àwọn òyìn ọlọ́wọ́ bá àwọn sífàtì àwọn àtúnmá rẹ̀ ọwọ́ kan pọ̀ mọ́ra wọn kọ́ fi di ọlọ́wọ́ bá owó ní tó wà náà àdé sínú ojú oríṣi tó àǹkọ́ yóò máa wá fi di ọlọ́wọ́ ah eléyìí ti bẹ̀rẹ̀ wọn pẹ̀lú bẹ́yìn bá fi bẹ̀rẹ̀ wọn bá nítorí pé ó máa àwọn sànà ẹ̀yìn wa eléyìí ti bẹ̀rẹ̀ wọn pẹ̀lú bẹ́yìn bá ìmọ̀ ẹ̀yìn kẹ́ẹ̀mọ̀ ìyáyìn kẹ́ẹ̀ dálẹ́nu wọ́lá nínú àwọn kẹ́rẹ́ pé orí ọlọ́run bá ní adébí nínú àmì nàbẹ̀yàn lẹ́sẹ̀ so n pé afárá bẹ́ẹ̀ pé alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run ọba alẹ́sẹ̀ láti ilé àwọn orin ta thumma salamu Allahi bákan náà wá ní salamu Allahi máa salatihi bákan náà ọlọ́run ọba máa salatihi pẹ̀lú ẹ̀yìn sísọ mẹ́rin pé ẹ̀rí pé tí bá bá ṣe kútùbà ajá nítorí wọn pé ẹ̀yìn àrùpọ̀pọ̀ náà bá ẹ̀yìn ọlọ́wọ̀n bá tọ́lá rẹ̀ bí ẹ̀kọ́ ni ẹ̀yìn ọlọ́wọ̀n tọ́lá rẹ̀ kò sí tó fàájú wípé mọ̀tọ́lọ́wọ̀n bá lè kẹ́ ọlá tó ń sọ ọ̀nà Al-Qur'an Al-Karim لأن أعوذ بالله من الشيطان الرجيم أولئك أولئك عليهم صلوات من الله ورحمة من ربهم ورحمة أولئك أعوذ أولئك عليهم صلوات من ربهم ورحمة ولك المستقيم الله مثال طبعا صحيح الله عليهم صلوات من ربهم ورحمة عليهم صلوات من ربهم أو صلوات هذه كلمة صلوات طبعا تفيني وكلاني أني صلوات أني كيولون أبا ورحمة كيولون أبا سوى لا جاء يولي ولك عليهم صلوات من ربهم ورحمة so ìkẹlọ́run bá àti ìkẹlọ́run tọ̀ tó bẹ́ẹ̀ sì ni al'atfu àwọn onímọ̀ ní pé gẹ́bí sẹ́kẹ̀ fèmí sọ pé al'aslu fil'atfi al-mughayara ni al'aslu fil'atfi al-mughayara tó bá sọ pé ìpìlẹ̀ ní bí ká fi wáwọ̀ al'atfi pé àti ilá àti kìnìkan kìnìkan akọ́kọ́ dákọ̀ kankan ni wọ́n yàtọ̀ síra ẹ̀sẹ̀kọ̀ pọ́síbù káwà ní ìrẹsì àti ìrẹsì ní àà ẹgbẹ́ nìsí àlìjẹ́nà àti àlìjẹ́nà àà sẹ́pẹ́ àìpẹ́ ohun tó dáa tó papọ̀ mọ́ ohun ọmọ ìrẹsọ̀ sí yẹ́ alákọ̀ọ́kọ́ sí pé ajẹ́ pé wọ́n pé ẹ̀yàn pé wùláìkọ̀ àríyìn sọ̀rọ̀wátì mọ̀kọ́ bí wọ́n rọ́ọ̀mà tọba ìgbàhùn so ajẹ́ sí pé a ní pé ìkẹ́ ọlọ́run ba àti ìkẹ́ ọlọ́run ba ni tó pé abẹ́ àhàríkà Muhammad sallallahu alaihi wasallam ànábì ní almalaika tusalli ala ahadikum ما لا ما كان في مصلاه ما كان في مصلاه يقول اللهم اغفر له اللهم ارحمه سكن الملائكة يقول اللهم اغفر له اللهم ارحمه الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه يقول اللهم اغفر له اللهم ارحمه بلا مسافة دي حديث سوا الله أعلم نقول نقول نقول àwọn nígbàgbọ́ pé ó mọ̀ sọ́kọ́ mọ̀ ó mọ̀ sọ́lẹ̀ aláha àdìkún ọmọ àlọ́hùn mọ̀kílẹ̀ ó pé kí lọ́n kí ní túnmọ̀ ó mọ̀ pé olùmọ̀ túnmọ̀ àdúrà bẹ́ẹ̀ kọ́ ni àhà ìmọ̀ túnmọ̀ àdúrà ìgbàmìgbà mọ́ bákan wá ní tó máa tún sọ̀rọ̀ nípa àsọ̀látù ó máa ń túnmọ̀ pé àwọn ẹ̀yìn kan bẹ fanáwù ni tọ́lọ́mù balikiola ti máa ń ṣe الملاي العالى نبي يا يتوقع مني نرى مهايكا الملاي العالى بلوة تلو رمت ما نشي بلا يا ويا مني مغيب دنبا خوكم تنكو آه, آه. تجعل فيها من يفتر فيها ويفتك الدماء سو أنا نصبح لحملك ونقدس لك فقال إني عالم ما إني عالم ما لا تعلمون إني عالم ما لا تعلمون سو أركني ìgbà tí a ń wáyà yìí tọ́ àwọn mẹ̀lẹ́kà ń sọ ìta àwa yìí náà ti ń yìn ọ́ àwọn tó fẹ́ dá síbẹ̀ yìí àwọn yóò máa ṣe ọlọ́wọ́n bá máa balẹ̀ jẹ́ ní wọ́n sọ kíkọ́ ni wọ́n máa dẹ̀jẹ́ lẹ̀ ọ̀rọ̀ ni àà ìní àlẹ̀mọ́lá àlẹ̀mọ́ nítẹ́ máa ẹgbẹ́lọ́wọ́ bá so tó bá wo nìsín a rí i pé àwọn mẹ̀láyíkà bàtọ́lọ́wọ́n bá ń sọ tó ń sọ̀rọ̀ ẹ̀fọ́ ọlọ́wọ́n bá balẹ̀ kíọ́lá so ọlọ́wọ́n sọ pé mo máa ń tẹ́ mà tó bá padà yà àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí nínú àwọn ọmọ àníbẹ̀ adama náà wà ní àwọn ọmọdé àníbẹ̀ adama ní ìsìlátò sẹlẹ̀ sọ̀rọ̀ bá tó wọ́n ń padà ṣe ẹ̀yìn fún gẹ́gẹ́ nìkan ni wọ́n ń ṣe ẹ̀yìn fún nítorí tó wọ́n ti ń ṣe fún náà ni alimẹ́lá ilẹ̀ àlà ìgbà ìtọ́ ga ni ọ̀dọ̀ àmàlẹ́ta ni ó pé àwọn olùgbọ́ jẹ́ pé tí wọ́n sọ pé àṣànà sábà sọ pé sábà sọ pé sọ̀láàtù wọ́n sọ pé àṣànà wò ni ẹ̀yìn mẹ́ni àṣànà so àṣànà ẹ̀yìn ọlọ́wọ́n bá ti máa ṣe fún àwọn ọmọ fìdímẹ́lá ilẹ̀ àlà nígbà ìtọ́ ga wọn ọ̀dọ̀ àmàlẹ́ta ni náà ni كتبان بني سبحانه وتعالى أولئك صلاة أولئك عليهم صلوات من ربهم ورحمة فأولي تنصي عليهم صلوات عن أن يولون بان بفوا من ربنا تدولون بان من طلون بان من شيء هم فيوي أما نبي دام هنا سنسنون يو أنا من سنون بايو أما تندقوا بوا تندقوا بوا أنا من سنون بايو باي ولو ما سنين ولو بان ملايكا باي توقعني ورحمة ما كان أعنو لهم باكتني ثم عباوا أما قال إكلون وعنين كيلون إكلون بما با ìgbẹ́lẹ́ ọ̀hà tó ọgbọ̀lọ̀ yàtọ̀ sí àwọn tó aláwọ̀kọ́ ma jẹ́ nínú pé ìtúntàkùn pé àsọ̀látọ̀ ma jẹ́ ẹ̀yìn ọlọ́run ọba rahama ma jẹ́ ìkẹ́ abáàmì ọlọ́run ọba tó jẹ́ bá rahama ìkẹ́ ọlọ́run ọba tó náà tó àmì nígbà yìí wáwo afáàní pé súnmọ́ sàlámù lọ ìmá sọlẹ́ àfihì wọn mú kékeré kan ní díkù nàbmi díkù nàbmi díkù nàbmi láwọn tí wọ́n jẹ́ tó máa ń kọrin èyàn lè fẹ́ gbé nǹkan sínú orin tí ó sì ní rọrùn àti gbé wábẹ́ yóò fẹ́ fún yàn ní yóò fẹ́ lè jẹ́ lápòjú ìjọba bá ní pé sọmọ́sọ̀ láti láàyè máa sálámí àyè òbá wọn sábà ní pé ẹ̀kọ́ sọmọ́sọ̀ láti láàyè máa sálámí ó lè lọ bẹ́ẹ̀ àmọ́ tó tẹ́lẹ̀ ní pé ọjà gbì ni ló wá parí alimisọ́ọ̀lù awal náà lọ parí misọ́ọ̀lù sáré tó tọ́ pé aláwọ̀kọ́ ni wọ́n bá parí pẹ̀lú kẹ́lìmọ̀ kan kẹ́lìmọ̀ yẹn náà lọ́gbọ̀rọ̀ parí ẹlẹ́ẹ̀kejì náà

آه، عبد الحسين آه، عبد الرحمن بن حسين العراقي العراقي طبعا ده صور وني يعني، آه قالنا في مطلع وني امبارح عبد الله من اولى في آه، صح ولا ولا في كنت كنت باي هو ده هو كانت اوبا هيك الأسيل عيفيكا من باب الله يذكرك عن سل علاي ألم تناني جل عن إحصائي سبب أنا في كلمة بمبخ مثال الطواف الدول الجوء طريقة الأثاري عبد الرحيم بن حسين الأثاري كلك مقتدري أبا يقول مقتدري ألاك أقول ألاك جواب يقول مقتدري ألاك أقول الأثاري يقول راجي بكل وجه قال عبد الرحيم بن حسين فصار وصف العثري أو قيل في مقتدري àtàrí mọ̀kítẹ́rìrì gbèsìtò oní sábà mọ́ ń jẹ́ pé fúwẹ́pọ́rọ́ jáàzì ni o fúwẹ́pọ́rọ́ aláìsí mọ́sán pé fúwẹ́pọ́rọ́ jáàzì ni fúwẹ́pọ́rọ́ lọ́ba parí tọ̀hún ọ̀nà parí rẹ̀ tọ́pẹ́ mímu lọ́ba parí tọ̀hún mímu lọ́ba parí rẹ̀ tọ́pẹ́ bàbá parí tọ̀hún báyọ̀ parí rẹ̀ eléyìí náà wá ní tọ́ba ní pé àbọ̀tọ́ bá sọ̀rọ̀ ẹni ọlọ́ni yáyọ̀ lẹ́bí amanu sọ̀lú àríwọ̀ tẹ́lẹ̀ mú tẹ̀sílímù ọlọ́run ní ẹ̀yin mùmíní sọ́lù àlè ẹ̀tọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn fún ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam wa sallimu ẹ̀tún bẹ̀rẹ̀ kí ni ọ̀là ọlọ́run ọba ìsìlímà ọ̀là ní tààrà ẹ̀bí ọ̀fẹ́ ìfàní Muhammad kílọ́kọ̀ ọlọ́kọ̀ ọbẹ̀ síwájú ọbẹ̀ sọ̀lú síwájú sọ̀látù wá síwájú sàlámù bọ́tàbọ̀ wà gbé wá fáwọn ọkọ̀ gbé sàlámù síwájú sọ̀látù kílọ́fà tó gbé kíni ọfẹ́ kó tó kí orin yẹn lè jẹ́ pé tó parí alákọ̀ọ́mísọ̀rọ̀ àwọn náà ló parí àlùsọ̀rọ̀ àtúwáni tó ṣe yẹn àmọ́tọ́ tó bá ní mọ́ máa yí pé bó ṣe kọ́ wá ní kọ́ wá pé súnmọ́ sọ̀látù lọ́yí máa sàlá ìlú ògé àmọ́ tí ò níjọ́ lọ ni tí ò níjọ́ kọ́ lọ lọ́dọ̀ àwọn aní àrùdù nígbà ayé ọjà sì ṣe wà ní pé ọ̀bọ̀lọ̀ jẹ́ pé mímú ní wàá parí nígbà tí tì í ti parí aláwọ̀kọ́ yẹn tó gẹ̀ẹ́sì ẹgẹ́sì báwọn nísìn tó sallallahu alaihi wasallam ó ti kéni òdì tá a rí dì mú nínú ọ̀rọ̀ yẹn gbogbo eléyìí muqaddima ni kìí tàǹkà muqaddima ti rà lélẹ̀ bákan náà wá ní alánàbí yẹn já àbí tawhidi kọ́mọ bẹ fún Muhammad sallallahu alaihi wasallam já a bí tawhidin bí tawhid já alánàbí yẹn já àbí tawhid kọ́mọ bẹ fún anábì fẹ́ kó dé pẹ̀lú tawhid wọ́n kọ́ wà kọ̀dẹ̀ kọ́lá dínú ánìtọ̀ ẹ̀sìn tí ó ti sẹ́kẹ́ ó ti pò fún kó ẹ̀sìn tí ó ti bọ́ra kú ọgbọ́ pábọ́sẹ̀ kú ní ibi dánkù ní tàwáhídì afẹ́yẹ̀mí pé nígbàtà tàwà sáǹsẹ̀ àṣàlásìn lọ <clears throat> wọ́n ni àyà nàbí yẹn kálmà nàbí yẹn àwọn onímọ̀ ní pé kílọ́fà kọmọdé ẹ̀yìn ọlọ́wọ̀ba àti ọlọ́wọ̀ba kọmọdé ọlọ́wọ̀ba àti ẹ̀yìn rẹ̀ sọ́lá ọlọ ọlọ́wọ́n bá àti ẹ̀yìn ọlọ́wọ́n bá alánàbí yẹn kọ́ mọ́ bẹ́ fún nàbí kan kí ló bẹ̀rẹ̀ fún fún pé alánàbí yìí wọ́n ni alánàbí yẹn nígbà mí yẹn máa ń ṣe ìbáhámù kalima sosai sai bi kalma na kawo ran ko an kuna ala nabiyyin amma be fan nabi kan anabi wono e ba o ba ma kan já àbí tawhid tó mú tawhid wá tó awọ̀ pé tààlà níbi wọn ilé ìlànà òṣùlùbù ni òṣùlùbù gbọ́ ọ̀kalẹ̀ ni tààzímù ni ọjọ́ ọfẹ́ gbé kí ní ẹ̀ tóbi jẹ́ ọmọ ma ṣe ìbáhàmù ya ìbáhàmù lè kéré orí tààzímù ṣáàni almubham ìṣáàni almubham ẹgbẹ́ tátọ̀ ẹ̀ta fi kírun tá fi pamọ́ tá máa ma ṣe ìbáhàmù yọ̀n afẹ́ pípọ̀ rẹ̀ tó fi kálẹ̀ nínú àmọ́ wákìlẹ̀ pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ kí أنت تبعد من النبي أقول حال نبيا النبي كان جاء بالتوحيد قد بالتوحيد وقد خلى الدين عن التوحيد ما كان نبي سيد قد خلى الدين عن التوحيد أما قال الإسلام فقد أو أبو جال أبو لاب صلى الله عليه ودا أم محمد صلى الله عليه وسلم ودي أوها النبي لما نبي يقول tánà bá ń jáde tánà bá ń ṣe wá sí báyìí ní sì máa rìn yáyà níbi sallallahu alaihi wasallam tánà bá ń lọ àwọn àyè kọ̀ọ̀kan bí àwọn ọjà nàbí àbí àwọn ibi kankan tí ń ṣe dáwà káàkiri kò lẹ́yìn lọ́tọ̀ fi fún yìí sì mú ní àá ẹ má tẹ̀lé o látàgùrán nàbí hàrà rọ́jùl látàgùrán nàbí hàrà rọ́jùl yọ́mà wọ́n yẹ sí khalfa لا تدعوا دين دينكم ودين آبائكم لا تدعوا دينكم ودين آبائكم ẹ̀sìn yẹ́ ẹ̀sìn bàbá yẹn mọ́fíjẹ̀ ìnáwó so ẹn tó jẹ́bù bàbá yẹn àwọn ah tó bá mú bóyá bóyá bá rẹ̀ jẹ́ sọ yí pé tó fi tẹ̀lé tí ní tẹ̀lé káàkiri bá sọ pé eléyìí ó ti sì náà ẹ̀mú bá tẹ̀lé pẹ̀lú ẹ̀sìn ẹ̀wọ̀n ní dálótọ́ gbogbo òfin ní pọ́blẹ́mù ọ̀bẹ̀rẹ̀ bọ̀tàwọn yẹn kí yẹn ń dá ọ̀pọ̀lọpọ̀ yẹn àmọ́ bọ̀tàwọn mọ̀ yíwá ní kí èyí kan ṣe àparọ̀ òyìn dáadáa nígbà lóun náà wá bẹ̀rẹ̀ wàhálà báyìí èyí sì fún mi náà ti wá bẹ́yẹ àkúyà sẹ́yìn kọ́ pọ́sí pé tí ọkùnrin náà wọn àmùkún àwà pé àgbáyé pé ọmọ yìí ọmọ dáadáa nílò tọ́ ìsọmọkọ́mọ but ah, àbúrò àbáyé ló wá dó ti lọ́hùn ló ti lọ́hùn yìí pé fẹ́ kí àwọn ronú sí dáadáa bá fẹ́ kí wà ládínú yíká ronú sí dáadáa bá yíká fà bàlẹ̀ dáadáa wò ọmọ ìkúbẹ̀ ẹ̀ka fún ìlú tọmọ dáadáa láàmú sí àmọ́ ẹjọ́ ká fa wálẹ̀ ẹ̀yẹ̀lẹ̀ máa jẹ́ o ayọ̀rẹ́kẹ́rí máa mi o <laughs> ẹ bá wọn ní sí so anú Muhammad sallallahu alaihi wasallam ó rí oríṣi oríṣi wàhálà gan títí yí pé kódà anú Muhammad sallallahu alaihi wasallam nígbà mi sọ pé wọ́n sì lọ ìgbẹ́ ìgbẹ́ kíní ìfún kíní ìrìn ìfún wọ́n sì lọ bẹ̀rẹ̀ lánàá Muhammad sallallahu alaihi ìjọ kan ẹ̀mí àbùsáàlì so ayà kan náà kọ̀ọ̀rán kọ̀sọ́tù yà sí ọ̀rọ̀ kọ̀sọ́tù yà sí ni ọlọ́ni ọlọ́ni ọlọ́ni sọ́ọ̀ yẹn ọlọ́ni ọlọ́run sọ́ọ̀ sekete. pé ọlọ́run sọ́ọ̀ nípa sẹ́kẹsẹ́kẹ ọlọ́ni òun wá ọ pé ọ̀hún mọ̀kù màṣún alẹ́bà amáyàtà ẹ̀ ọ̀hún mọ̀kù màṣún ọlọ́run sọ pé ọlọ́run sọ́ọ̀ yìí ń pa pé àwọn ah, sọ́ọ̀tù yà sí ni o so ìdúgbọ́lọ́ mẹ́ni pé àyà yẹn wọ́n sọ nípa àbújá lè ní ní padà mẹ́ta àyà insha Allah subhanahu wa ta'ala so àyà yẹn ìgbà tí àbújá ń sọ ní ọ̀nàbí òun fẹ́ pa Nabi sallallahu alaihi wasallam ó ti wá mẹ́kàn ní pa Muhammad sallallahu alaihi wasallam ó sì ti pinnu bẹ́ẹ̀ wọ́n tó ti pọ̀ bẹ́ẹ̀ wọ́n ni iná jàálínà fi àánákìrì àwọn ọba jàálínà fi àánákìrì àwọn láti sí ọrùn wọn aglalan sẹ́kẹsẹ̀kẹ̀ ní ibi ni àwọn sẹ́kẹsẹ̀kẹ̀ chain fáwọn mọ̀kùnmáṣọ́n àwọn jírí pé wọ́n á gbé ìrìnà sókè báyìí wọlé síkìlì wọlé gbígbówálẹ̀ wọ́n àrẹ́yìn gbígbówálẹ̀ máa látara kuwa loo bàbá ìkẹ́lá ó u sàánà ní Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn kìnìyàn wọ́n fẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó wọ́n pé wọ́n pa nẹ́bí ó ní ìgbà tó ń fẹ́ pa nẹ́bí gan ó ní ìgbà tó yá báyìí wọ́n ní Àbújá lè ní pé òun rí kìnì kan òun rí báyìí bí kìnì wọn ni bí àwọn fẹ́ fà wíyà òun ni a tó owó àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló wálé wíyà báwọn tó ṣe pé ọlọ́run máa fi sọ́ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rù gbẹ́ra rẹ̀ náà tún ní àbú àbúláàbì yẹn náà ó tún lọ dẹ̀ẹ̀gún ó lọ dẹ̀ẹ̀gún sílẹ̀ nìkan náà Muhammad sallallahu alaihi wasallam àti ìyàwó rẹ̀ náà tíyàwó náà tún gbà níbi náà so eh, Muhammadun Muhammadun ودينه قليل محمد يعني مذمما مذمم أقول محمد أو أي شيء يقول النبي سمى مذمما مذم محمد وصل مذمم مذمم muhammadu lẹ́ni tá a máa ń yìn ọwá sọ di muzammamu ẹ̀wọ́n fún ayò so so mi pẹ́ni tá a máa ń bú sẹ́n pé àdúgbò náà rí ọwọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ sàánù mi ni tó ta ọkùnrin ṣì ni muzammamu ni wọ́n ń bú bẹ́ẹ̀ sì ni muhammadu lè jẹ́ tí pé wọ́n hàn níbi lẹ́mí sallallahu alaihi wasallam níbi pé wọ́n mọ̀ bọ́nà muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ bú mọ̀ pé muzammamu mọ̀ láwọn bú muzammamu muzammamu bẹ́ẹ̀ sì muhammadu lọ́nà muhammadu sọ̀rọ̀ ní pé ìyàwó rẹ̀ sọ́n pẹ̀lú mu jamil mu jamil ìyá ìyá ìyàwó abujali ó ní muzammama abeyina wadini okọleyina tó nípa sọ́ọ́sọ́ akọni pé muzammama abeyina ṣe muhammadu muzammama abeyina akọ wadini okọleyina sẹ́lẹ̀sìn rẹ̀ ni àwọn akọ apáti tó ó sàkóyún tó yẹ sẹ́lẹ̀sìn mẹ́ta báwọn مذمم أبينا ودينه قلينا ọ̀sàgbàdì Muhammad ní sọ pé wọ́n ń kọ tó wá sọ lórí tó tún kọ́ láàára wọn tí n kí kí ọ̀fà torí tàwọ̀hìdì torí tàwọ̀hìdì kò sí nǹkan tó fà ní tàwọ̀hìdì náà náà nínú àwọn kan nínú àwọn tó nínú àwọn ìyẹn tó tọ́nà Muhammad sọlọ́kà ànábì ń kírun lọ ànábì ń kírun lọ pẹ̀lú ìdùnnú òbí ọ ó ní àwọn náà àwọn bọ̀kọ̀ èmi ọ̀fà ànábì èmi ọ̀fà ànábì mi lérí ẹ̀rì ànábì ń kírun ní ẹ̀bá ẹ̀bílẹ̀ bá ti ń kírun ilẹ̀ fà sọ ẹ̀dá mi dá òkúta ní ti fọ́ lérí fàtàwọ̀ ìṣọ̀lẹ̀ wà lọ́bọ̀nà فعمى الله بصره فجعل يسمع صوته صوته ولا يراه كيف بيسيني دوني تسليم هكذا وكان بوان النبي كوريا النبي صلى الله عليه وسلم فوجع إلى الصحابي وقد دوان يا وان صحابي أول جوي صحابة تتنا وان جو تتنا وريه سيمكن سيامون صحابة تتنا وريه تقول لك كان الصحابة أهو وريه ويدرى أهو وريه فلم يروهم حتى نادوه ما بيسيني آه آه مغيرة وليد مغيرة كله orí wallahi ma ra'aytuhu ọba mú gbà kún orí kódà wà kọ́ sí ẹ̀mẹ́sì sọ́ọ̀tọ̀ mọ́kà gbóhùn rẹ̀ dé so ẹba wọn nìsí bẹ́ẹ̀ wá ní oríṣiríṣi wọn pé wọ́n mẹ́mí fáwọn sáfẹ́ kọ́bà àwọn ẹgbẹ́ paná mahama ni sọlọ́sà kò sí tó fàájú pé kìíní nítorí tawhid náà lọ so <coughs> afá ah, ni pé alẹ́ nàbí yẹn já àbí tawhid àníbi tó fowó dé já àbí tawhid ó bí tawhid dé ọkọ̀ dínú àní tawhid nígbà tí ẹ̀sìn tó ti kòkó pẹ̀lú kí ni o pẹ̀lú pàtàkì tí ò sí tàwé ìdìmọ̀ kò sí pé ká sọ lọ́wọ́ bá lọ́kàn tuntun èyí sì ṣe àwòsàn làwọn èèyàn ń sìn àwọn èèyàn ń sọ àwọn oríṣiríṣi àwọn àwọn èèyàn làwọn èèyàn ń sìn làwọn èèyàn ń sìn. so ká sọ ti ti àwọn tó ní ṣe pẹ̀lú àwọn nàfọ́rọ́ ni àwọn nàfọ́rọ́ àwọn ní àtòsílífù ní àgbẹ̀kọ ni pẹ̀lú mẹ́ta lọ́kàn àwọn tó jẹ́ àwọn kíni àwọn táwọn ìjà àwọn náà ní ìlà àwọn áálíà so tó bá tó tọ́mọ̀ bá dé pé tó bá lọ́nà ìgbà tó wá ń dákọ̀ pé Allahu Ar-Rahman Ar-Rahim ó tún ah, à àfẹ́rí nǹkan báyìí ó ní oníkàmásì náà ọba kó ọlọ́wọ́ bá kàṣì tó ní bẹ àtẹ́jà alẹ́ta ìlàáhùn wáhìdà wà ní wàdákà àmọ́ nínú àgbàlá ṣe wọ̀n kíá eléyìí mọ eléyìí tó ó wá sọ àwọn òòsà wáyé ọ̀kan bọ̀ sí ìkàtútọ́ ń sọ wọ́n lè mọ̀ ní pé

ìyẹn lè yẹ máa jájà ọkọ máa járe ọkọ máa jára kìrìkẹ́ kọ́ ọjọ́ ọgbẹ̀ẹ́ kún olóko ẹyọ kan kán ló kọ̀ púpọ̀ kò sí sọdẹ ìpé wádìí pé wádìí wádìí mẹ́wàá àmútọ̀ yẹ̀wúdì àtàwọn nàtọ́ra àwọn àwọn náà lọ ó sì dáwọ́ la dájọ́ náà ti ilẹ̀ẹ́lẹ̀ sẹ́rẹ̀ yìí náà ó mẹ́ pé àwọn òsáwá náà ṣe kíni wọ́n ràn lọ́wọ́ mà sí ọ̀nà ọlọ́run pèsè wọn fún wọn níbi tó pọ̀ bẹ́ẹ̀ pé so mẹ́nì kankan ní kó ràn lọ́wọ́ lérí rẹ̀ ọ̀nà sí nǹkan fúnra èyí báwọn tó ló jẹ́ pé ṣéèkì mọ̀tẹ̀ àwọn ìmọ̀ lọ́wọ́ tààlà ìgbà tí ń sọ̀rọ̀ tó bá rí báwọn ń sọ àwọn tó ń pè ní الفرقان بين الحق والبطلان الفرقان بين الحق والبطلان شيء كيف ń pẹ́ àkọ́nù pé a bá wo pé ọlọ́run bàbá ìkẹrẹ gbogbo tí wọ́n ti ń sọ̀rọ̀ èyí ò kì í ṣe ẹ̀dẹ̀ nílùú fáwọn tó ń jẹ́ àwọn ìtọ́rọ̀ kì í ṣe ẹ̀rí fún wọn. tó tọ́ wọn pé wọ́n máa gbọ́ ipá ní ọlọ́run ọba ipò tí wàá pọ̀ a lè rí ní ìpẹ́tọ́ ogun tó bá ti ń sọ̀rọ̀ nípa pé àwàlá sìkìníkà àwàlá sìkìníkà ẹlọ́wọ̀ ń sọ̀rọ̀ nípa rùbùbíyà ni ẹlọ́ dì mọ́lẹ̀ yóò mọ̀ tẹ́sí pé rùbùbíyà ti ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí mo àwọn àfọ̀ àlọ́ àwọn iṣẹ́ tí mo ṣiṣẹ́ ń ṣe rẹ̀ lẹ́sìn máa rí sùn pé àwa aláti báyìí aláti báyìí aláti báyìí tẹ́pẹ́ mú kó lè ní káwọn mọ̀láìkà sí kíni kí wọ́n ṣe yóò ṣe ó tọ́nu káwọn mọ̀láìkà sí kíni kan ṣe nǹkan ẹ̀ kọ́kọ́ rẹ̀ mọ̀láìkà sílé yẹ sílé tó ń fi wọ́lọ̀ bóyá àmọ́ tó bá ti jẹ́ pé má ti ń sọ̀wọ́ nípa olùyíyà kò ní sọ pé ẹ lè rí lọ́nà wáyé ìyá náà fáàbù lónìí àwa ní ẹ̀sìn ẹ lè rí láíláí wáyé ìyá yà fáàbù lónìí tó bá jẹ́ pé ó bá jẹ́ pé olùyíyà ni èmi ní ẹ̀sìn náà èmi ní ẹ̀sìn èmi ní ẹ̀sìn èmi ní ẹ̀sìn ọ̀lá tàbí ṣáwó hún wàkṣáwó ní kìí sọ́kọ̀ látàkùsáwọ́nà ẹmọ́páyà àwọn àwọn ni ẹpáyà kò ní jùlọ iláyé gbogbo kí ni ó sọ pé wà látàkùsáwọ́n àkọ́ṣíà ìbádà ni ẹbẹ̀kọ́ ni alkọ́fù ìbádà ni wà látàkọ̀ọ̀fún ni èmi ní ẹpọ̀ ní ọkọ̀ ọ̀fún náà tó bí wá rí wọn gbé ìwé ajẹ́sọ́gbọ́n pé tọ́wọ́ bá ti jọba lọ́wọ́ náà kọ́ alásíbáyì alásíbáyì alásíbáyì ó ní pé ń sọ nípa iṣẹ́ òfin náà sẹ́yìn wọ́n nǹkan yẹn akọ́sẹ̀ ní pé jùlọ ń ṣe náà sẹ́nà náà sẹ́nà nóhàn àwọn ará nóhà ẹ pé tí wọ́n fi ń tí ń rán jùlọ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á ní gbogbo tó wọn bá ti ń lọ iná iná nítorí wá sítọ̀ àwọn màláìkà tánà náà fi ń ṣe nǹkan yẹn ìgbàmí olò máṣá yóò tó ń tọrí pé almalak àwọn àwọn màláìkà láti fi ṣe nǹkan yẹn wọ́n tó wá ní ṣe pẹ̀lú ìbádà pé èmi ìsìn náà ọba kò ọlọ́wọ́n obìnrin sọ pé kò ní lo àwa jámù lẹ̀ o yóò dò lẹ̀ ọ̀kan náà kájú gbọ́mọ̀ iná ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àmà tẹ̀síwájú ní ẹ̀yìnjọ́ mẹ́jọ ọ̀rẹ́kọ̀lọ́ bẹ̀ ṣẹ́ndẹ̀kọ̀ ṣẹ́rọ̀ láìlá ọ̀ntà àṣìṣẹ́fọ́ tó gbé dé sáwọn ikú sọ̀rọ̀ kíláàsì Naam ìyá ní ìbéèrè kàfíjì. نعم yóò dùn mọ́yà ní àti kàtàmọ́ àwọn tó ṣíkú sọ pé èèyàn dúpẹ́ hmm. tí fàmì jẹ́ bá fàyìn pé hmm. sọ pé èèyàn sọ pé aṣọ dúpẹ́ fọ́lọ́wọ́ bá èèyàn sọ pé alhamdulilayi ló hmm. lè hamudu gbogbo hadu ọmọ

wàlúwà wáwọ̀ yẹn pé dúpẹ́ pé mi ń fi sẹ́yìn ń pé sẹ̀mí àfàyè ní ìmọ̀ ìhà sí mi ìgbẹ́ ìṣẹ̀mí ìmọ̀ rẹ̀ sí òbí rẹ̀ náà so tó tó bá ń sọ pẹ̀lú hamdu mi pé máa ń sọ pẹ̀lú ẹgbẹ́ àwọn fásitì rẹ̀ tó gbogbo bàtí ìbá ti wà báyà nǹkan yẹn dùn mọ́ yẹn náà wò àbíkọ̀ yẹn náà kò dùn mọ́ yẹn náà àmọ́ ọpẹ́ tí ó mú pé ọlọ́run pé tí wọ́n pé òun máa ń fa ìyáàdà wá so tí wọ́n fa ìyáàdà wá ni òun náà ní pé òun náà ní òun náà lọ fẹ́ pé bí ní sọ pẹ̀lú bí ṣúkú yẹn ọlọ́run ìlànà ṣàkàrùtù ni àzìzàmìlẹ́kùn ẹ bá fi dúpẹ́ àkọ́kọ́lẹ̀ láwà tó sílẹ̀ wọn pé nítorí bá tẹ̀mí mú rí rà lérí tá a ṣe fún alhamdu wa ń gbà wọ àzìkìlọ̀ àzìzàmìlẹ́kùn àwọn àtàlẹ́kùn dáadáa tó lọ́wọ́ sí fún un lérí tó sì fún tó tó ń adam so ṣùkúrò ní ṣe pẹ̀lú tó bá ní ṣe pẹ̀lú tó bá bí ìgbìtẹ̀ ní ìmọ̀ ìhà kọ̀ọ̀tí ọlọ́run ó dandan kó síkí ni ó dùkọ́ sí lẹ́yìn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ bí alhamdulillah ala kulli hal alhamdulillah ala dídì ní ẹ̀mọ́tì tẹ̀sí mọ́ ọ̀lẹ̀ lọ́pọ̀ ìdára bá dé olùkọ́ kí ni ó fi ọlọ́run tó wá bẹ̀rẹ̀ lọ́mọláìka gbé á ó sì yọ èso ọkàn rẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni ọmọ ọba abdi kí lẹ́wù mi sọ yóò ní hamidallaha wa stabja'a ó sì alhamdulillah inna lillahi wa inna ilayhi pẹ́lẹ́yìn ní ilé ọpẹ́ ọ̀sán búrú bí kẹlà ibà pélé ẹ̀ nílé ọpẹ́ tó ń pẹ́ owó àwọn ọpẹ́ yẹn kì í ṣe kó màtí bá dúpẹ́ òun pé àmìdá òun ọ̀sẹ́jà òun pé alhamdulillah iná ìlànà ilẹ̀ òjò wọn wá dúkọ́ mọ̀ rẹ̀ tó wá kú sí kọ́ ọpẹ́ yẹn ọkàn ní pé kẹwọn àjùlọ pé ìwọ náà ló mọ tó ní sípò tó wà ń bẹ ìwọ náà lọ lẹ́tọ̀ọ́ sí tó wọ́n tó kọ́ pé tá a lè dáfẹ́ nìkan wọ́n lọ́wọ́ wà lónìí ọlọ́ àdàm. nígbà tí sí ni tíra tá n kà jẹ. ẹlẹ́nu ọ̀kúrán ọ̀kúrán náà. àwọn kọ́ wọ̀rọ̀ rẹ ní gbọ́ yìí dáadáa kejì dé èkó sì tẹ́ta lè lò láti wọ sí tẹ́lẹ̀ nìkan sí. nínú súnà ní Muhammad ní ọ̀kúrán tó tánà sọ̀rọ̀ láti wákàtí ṣáfù tó bá ń wò pé ah, bẹ́ẹ̀ nìkan àwọn ìyàwó méjìlá kojú rẹ̀ bẹ́ẹ̀ kan bíi mùkíyì àti àti mùsùlùmí rẹ̀ kan àti tó sì kókò rẹ̀ síbẹ̀ àìsà àti tó bá ti wá kọ nǹkan àbí ẹ̀yọ́kọ̀ àìsà bí afẹ́ lápẹ̀jù rẹ̀ wà ara ń rodo ìjọba ti ní kí wọ́n mú ìgbà ìgbọ́kọ̀ mú kan bẹ́ẹ̀ láti mú automatically tó bá méjì náà jọ lẹ́tọ̀ọ́ sí kìíní yẹn tẹ́ ìwọ́yẹ̀ méjì wọ́jọ ní ẹ̀tọ́ sí nǹkan yẹn òun náà kọ́ ló pé ń bá lọ́tọ̀ ìgbẹ́ wọ́n tàbí wọn kò ń dáfà jẹ́ká pẹ̀sẹ̀ náà kúrò rodo wọn àti sáàmù kan bẹ́ẹ̀ tó bá ti wá ìjọba ti fẹ́ mú alhamdulillah tó gbà mí tó bá fẹ́ sọmọ lóko ẹ̀yàn bímọ ẹ̀yàn aláìkókò méjì ẹ̀wọ̀n ń dá ìlànà ìfẹ́ ìfẹ́ àwọn múnà òkò yìí ah, wọ́n dàmọ́ ààrẹ àwọn sì kó àyè bá wọn òògùn ara pẹ̀lú kókó kókó méjì ẹ̀ ọ̀rọ̀ orí ẹ̀ bá mú kankan mọ̀ kankan kékeré mú kan wọ́n ti mú ìtọ́jú ọlọ́run tó àṣà ti mú náà ní sọ̀mọ̀ mi ìyá fún mi ọlọ́run bá ó parí ṣéètì ẹ̀mí kọ́ ọlọ́run dákun ìyá fún mi ìtọ́ dá mi bá ti mú náà ní alhamdulillah ó ti tán ó sún náà Muhammad sallallahu wà before ìsìnkọ́ra ṣe ìwé àwọn èèyàn ìsìnkọ́ra ní ó máa ní ṣe pé báyà pé ọ̀rọ̀ kẹfẹ́ òun máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé báyà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bíi tí èèyàn fẹ́ bá bísíǹsì lápẹjọ nìyí àbọ̀wọ̀ ìyàwó náà ni òun nu ọ̀rọ̀ alámàrí kan tó ń bọ̀ wà kíá máa àmẹ́lẹ̀ yìí sì méjì ni ó ní kó ráìtì yẹn yán ọ̀pẹ méjì náà ló ti ráìtì eléyìí ẹ̀mọ́ ìtẹ̀ ṣe ń bẹ̀ ni ẹ̀mọ́ ìtẹ̀ ṣe ń bẹ̀ ni ìsì kọ́rọ̀ ni ẹ̀mọ́ ìtẹ̀ fẹ́ sàlẹ̀ sa ẹ̀mọ́ ìtẹ̀ lórí fún yín ẹ̀mọ́ ìtẹ̀ ọ̀dà ń bẹ̀ àmọ́ méjì náà ló jọ da wọ́n jọ ní ìṣe ìtẹ̀ ọ̀dà méjì wọ́n jọ ní kó ráìtì tẹ́lọ́tọ̀ ọ̀dà ẹ̀mẹ́lẹ̀ yìí náà ẹ̀ lè fún náà ní ó jẹ́ pé sáàbì dáadáa méjì náà ẹgẹ́sì méjì náà lórí olóore bọ́ ẹ̀ẹ̀kọ̀ wá mọ èyí tó ẹ̀kẹ́ mú lápòjẹ́ ní sọmọ́ fẹ́ mú Abubakar fẹ́ mú Umaru tí wọ́n á tún máa ṣe ṣe kọ́rọ̀ kọ́rọ̀ ọlọ́run tó ẹ̀kọ́ Abubakar ní kí mú ni mo ti dáhùn lójú pé tó já Abubakar lọ́jà àkọ́kọ́ èèyàn rí ni alábàákà ni ẹ tó já Umaru náà kọ́ alábàákà gbogbo àwọn ní ilé ìtìbá mú méjì kí èèyàn mú tí ọ̀dà àmọ́ nígbà tí wọ́n ní ìwáyé kẹlẹ́ mú kan àwọn àmọ́ àná ọ̀dà máa lo kẹ́tọ́ mọ́tò kúrẹ́ àyẹ̀ ẹgbẹ́ ní sùn so àmọ́ ìṣèkọ́rọ̀ ní ẹ̀kẹ́ ní ṣe ìfẹ́ mọ́ ní ọ́ sọ ń bẹ̀ gan lójú àkọ́ àmọ̀sọ́kọ́ ọlọ́run tó fún balọ̀ ọmọ kíríkà àmọ̀sọ́kọ́ ọlọ́run wà lórí mímí ọmọ tó bá wọn kò kí yóò lórí fún mi kílẹ̀ ní kíríkà bí ayé kíríkà àmọ́ méjì ni o ti lórí ọ̀rẹ́ tẹ̀tẹ̀ tó ti lórí ọ̀rẹ́ tẹ̀tẹ̀lẹ̀ tó tó méjì orí náà ni àkàmì sábà mú bẹ̀ náà ni báyà alákòjú ìsìn kọ́lọ́ ọbẹ̀ ọ̀tọ̀ nísìn kọ́lọ́ black kìnnìkan kọ́lọ́ kọ́lọ́ méjì mélòó kan àwọn méjì ó mú bẹ́ẹ̀ méjì náà ló ṣe láìkì ṣe kó rẹ̀ àǹkó mú kan ẹgbẹ́ nísìn tó wọ́n lọ́wọ́ ayà. èmi tún ṣe àgbéyàn bá àpá àti mi ṣe aláàbí méjì táwọn méjì bẹ́ẹ̀ fún ẹ látọ̀ mẹ́rin. tí ń ṣe dáadáa tó ní. ìwọ yẹn ń ṣe kẹ́yìn ṣe ti kọ̀rọ̀ ẹgbẹ́ nísìn. Hmm. kótó kó bá ń méjì Thank you.